Jesus' name, amen. Dájúdájú máa mú délé. Dájúdájú máa mú délé. Ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ Jésù. Dájúdájú máa mú délé lórúkọ Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. orí ló bá mi ṣe ee eh, orí ló yọ mí orí ló yọ mí ee eh, orí ló bá mi ṣe bí wọ́n fi ayé tí wájú sí orí bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú àfin ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ayọ̀ ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí ò orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèsè àpèpọ̀ ẹlẹ́dàá ní orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ orí ló yọ orí ló yọ orí ló bá mi ṣe nínú àfihàn ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò di ijó ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lágbo ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí. orí ló bá mi ṣe orí ló yọ mí mi eré orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí ń bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí ń bàjẹ́ sí orí ló yọ orí orí orí ló bá mi ṣe orí mi àgbẹ̀ orí mi àgbẹ̀ sọ fi ń la kújà orí ló yọ orí làpá wá má wò ṣá sílẹ̀ bá ní kò ṣe. nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí. orí ló yọ bí ó bá ní kò ṣe. nínú orogún ayé ti bàjẹ́ sí. orí ló yọ bí. Hey, ló yọ mí orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi la wò ń bẹ̀ tí ò tọ́pẹ́ èwo la rò ń bẹ̀ tí ò tọ́pẹ́ ṣe déédéé ọpẹ́. ṣèbí lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ nínú ọdún 2021 èmi àti yín lájọ bẹ̀rẹ̀ ẹ wá wo oore ọ̀fẹ́ ńlá tí gbogbo wa tún rí gbà èmi àti yín tún wá ní ọjọ́ ìsinmi tó kàn the last Sunday nínú 2021 táàbà tún padà gbóhùn ara wa ní ọjọ́ mẹ́jọ ọdún bá kú orí lóye àtijọ́ wà nínú ọdún tuntun àṣé àmọ́dún òjìnà kẹnu mọ́ mi èbùsùn jẹ. bá ń sọ pé ó di next year kí n tó lè rówó yẹn san next mi ò kò sí nǹkan tí mo fẹ́ ṣe bí ò bá di next year mi ò lè rówó yẹn san next year òun ti dé tán báyìí o. èèyàn ayé ti bájì sí i ìfowópamí pẹlẹbẹ ó di next year in eh, next year ti wá dé báyìí. a sì ń bẹ̀ yín gan ẹ̀yin náà ní sùúrù ẹ̀ ìgbà wo mélòó ló máa fi pé next year ń dé tán next year ń ló dé tán yìí o. níwòye ọjọ́ mẹ́jọ àtijọ́ wà nínú ọdún tuntun lágbára ọlọ́run. ẹ kí n máa kí n pẹ́ káàbọ̀ lákọ̀tún sórí ètò yín ọ̀pẹ yẹmí pẹ̀lú ẹni yín èèyàn yín Yínká Ayéfẹ́lẹ́. èrè orí ló yọ mí ló yọ orí ló yọ. ẹ kí n fi àsìkò yìí kí wa kú ọdún o àkú ọdún àkú ìyẹ̀dùn àkú àṣekù ọdún kérésì àkó àṣekù ọdún kérésì o ẹgìnsì dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ ti jáde tẹ́ ẹ túyáyá túyàyà jáde tẹ́ ẹ wá bá wa wo sinimá Rubicon àti ní KS Motel KS Cinema àti ní Fresh FM Cinema àdúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìfẹ́ wa ẹ kú àtìlẹ́yìn wa inú mi sì dùn yìí pé àwọn tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ń tá a sọ ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ bá inú mi dùn fún àwọn nǹkan táwọn èèyàn ń sọ wọ́n á ròyìn ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì bá ẹ kí wọ́n á fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn tó kù yìí pé ó kú ọ̀la o ọ̀la sì ṣẹ́kù láti wo sinimá Rubicon ní Fresh FM ń bí àti ní KS Cinema aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni wọ́n á ròyìn ẹ̀ fún èèyàn kéèyàn ó kíra fún iṣẹ́ ọpọlọ ni. one thousand five hundred naira péré lèèyàn kọ̀ọ̀kan wọlé wòran ọ̀fẹ́. àjá kí Dr. Bayo Faleke pé wọ́n kú iṣẹ́ ọpọlọ. yes ẹ jẹ́ àtẹ̀síwájú o kátà pápápá kánkán ká tètè lọ sí abala àkọ́kọ́ torí omi ń bẹ lámù. ta lẹ̀rí kan o. èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. hello. ẹ kalẹ́ sa. Abiola ló ń sọ̀rọ̀ láti Ìjẹ̀bú-Gbó. ẹ̀rí kan yìí. bẹ́ẹ̀ ni ẹ̀rí kan mi gan pé mo tẹ̀ dúpẹ́ pọ́dún ìta láyà àtàlàfíà lórí ọmọdé ìyàwó lórí ọmọ mi mọ ibọn ta mi mọ ibọn tẹ̀jẹ̀ lọ tútù olúwa lọ́wọ́ ṣe àpòlówó ọlọ́run iṣẹ́ mi lọ ń pa mí mọ́ olúwa lọ́wọ́ ṣe náà. lọ́dún tá a wà yìí. èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine. ẹ kalẹ́ o ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀. èmi ni lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi lè rí kan. hello. ẹ kalẹ́. ẹ kalẹ́ sà o ṣàlàfíà lẹ wà. adúpẹ́ sà orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ̀rí kan ẹ̀rí kan mi ò. kí lẹ̀ rí yín sà. olúwa ṣeun pé ó ṣọ́ mi láti january one ọdún pé mo tún láyọ̀ láti eré twenty six ọdún ọdún àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó tọ́ọ̀fù gan kò gbé mi lọ. síbẹ̀ náà olúwa kó wa yọ. ìdí ọpẹ́ mi lélẹ̀ o. àdúpẹ́ àdúpẹ́. èmi lè rí kan èmi lè rí kan sẹ́. hello. ẹ kalẹ́ sàn. ẹ kalẹ́ mà. ẹ sà orúkọ mi adéyínká ọbagun. ok. láti ìgbà àgbàrá ẹ̀rí fún mi o. ok ìṣàmójú tẹ́lẹ̀ ọlọ́run ọlọ́run bá tó mú ìlà ọdún ìdálá àti àgbàmọ̀ tọkọ pẹ̀lú tààrà àmì ọlọ́run bá tí ò jẹ́ ìṣúkúrò rẹ̀ ní sẹ́ni mo rẹ̀ dúpẹ́ lórí ti ẹ̀ṣẹ̀ fẹ́ kẹsẹ̀ wa dúpẹ́. ẹ rédíò yín lẹ̀. ẹ ká lẹ́sà. lẹ́sà akínkẹ̀lú mi àìsèkì lórúkọ mi. láti. Ọ̀yọ́. ok ah mo dúpẹ́ pé mo wọlé lálẹ́. olúwa ṣeun. twenty ten mi ìbá ti kú. Hmm. ṣùgbọ́n olúwa kó mi yọ. mo wà lórí bike. èmi àti ọkọ Dangote ní àṣẹ. mo wà lórí bike. èmi àti ọkọ Dangote ní accident. Eh? and ọkọ yẹn Dangote kìlà yẹn da bike ní dini. Hmm. ó sì fa lọ turuturu ṣùgbọ́n olúwa gbé mi kúrò lórí bike yẹn débi ah. wípé mi fara pa mi forí pa ó tilẹ̀ jẹ́ wípé báìkì yẹn ń rún jégéjégé tí ò kù síbi kankan ṣùgbọ́n ọlọ́run yọ mí ní tí mo ń sọ̀rọ̀ lónìí mi forí gbálẹ̀ mi ti ró mi ṣe nǹkan kan hmm. ọlọ́run kan fà mí yọ mi kò sẹ́ni tó débẹ̀ tí ò sọ pé ọlọ́run kú inú ayé mi tó mo dúpẹ́ lọ́wọ́ olúwa tó kọ mi yọ tó sì jẹ́ kí n rí ìbẹ̀rẹ̀ ọdún àti òpin ọdún yìí olúwa ọ̀ṣẹ́ táyà àti àdáfíà. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí. hello. ẹ kalẹ́. ẹ yí rédíò yín lẹ̀. ẹ kálẹ́ o. rédíò yín a ti yí lẹ̀ orúkọ yín bolẹ̀ tí ń láti jẹ́bú náà, orúkọ mi ni evangelist ọláyínká adésọyà láti jẹ́bú náà ti sì dọ́dẹ mọ̀mọ́. ok. a ọlọ́run o pé ọlọ́run mo dúpẹ́ ọmọ nínú ọdún yìí. olúwa bá tí mo ti mo gbé ọlọ́run ga o. olúwa àdúpẹ́. lẹ́rìí kan lọ́dún yìí. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́. yes sir. àyànfẹ́ lórúkọ mi. láti. láti mọ́níyà. ok ẹ̀rí kan yìí. ah ẹ̀rí kan mi o. kílẹ̀ rí yín kílẹ̀ rí yín ó yá torí àsìkò. sẹ́rí Enugu state ni mo ti ń school hmm. ní àti January sí ìsìn mo ti travel tó ẹ̀mẹ́ta. E lọ sí school padà lọ sí school padà nǹkan tó wá yà mí lẹ́nu jù ni pé tábà wà nù mọ́tò báyìí àwọn akẹgbẹ́ wa míì tó wà nù mọ́tò míì tó ń lọ tábà kan ti dójú ọ̀nà báyìí dírẹ́fọ̀ kan páàkì ni pé ah, àwọn pípín ló kọjá wá ń fi mọ́tò wọn ti lásìdẹ́ǹt tó ti rí tó lílọ bíbọ̀ yẹn ó sọ̀f ó sọ̀f àti ah, ọlọ́run tó bá wa ṣe àṣeyọrí praise the wa ní of God ní òní ìyá ẹ̀wò ìdílé ọkọ mi pọ̀ mọ́. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. hello. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. orúkọ yín bọ̀lẹ́ ti ń pè wá. ọlọ́wọ́lé lorúkọ mi mò ń pè láti àsọlọ̀. ok. mo dúpẹ́ lórí ọ̀rẹ́ mi tí ọlọ́run bá mi kó yọ ní ọ̀nà ìjẹ̀bú. okay ọlọ́run sọ ìjẹ́rìí agbára ẹ̀ gan hmm. lóòótọ́ bọ́ sọ́wọ́ àwọn agbẹnipa hmm. ṣùgbọ́n ọlọ́run fi àánú gbà á rí àánú tó tóbi gbà níjọ́ wẹ̀ǹdẹ̀ sí tọ́ọ̀sẹ̀ tó kọjá eh? ọ̀rọ̀ yìí pọ̀ gan adúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ hmm. ọ̀rọ̀ yìí tọ́ọ̀fù gan ṣùgbọ́n adúpẹ́ lórí Saheed Hasan adúpẹ́ adúpẹ́ adúpẹ́ nítorí pé ọlọ́run ò jẹ́ kó bá ọdún yìí lọ hmm. àánú ńlá la rí gbà. adúpẹ́ adúpẹ́ ẹ ṣeun adúpẹ́. èmi lè rí kan èmi lè rí ìsọjí alágbára ti ìjọ sanctuary of christ evangelical church ìbàdàn city of refuge tún ti dé o ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n títí dọjọ́bọ̀ thursday ọgbọ̀njọ́ aago márùn-ún rọ̀lẹ́ ó ní ìsọjí máa wáyé lójoojúmọ́ nínú ilé ìjọsìn wa tó wà ní nọmba eleven ọlábíyí àgòrò street sẹ̀míbíọ́ bus stop lójú ọ̀nà èkó síbàdàn ní àdójúkọ cac grammar school tó ń bẹ ní adéṣọlá pábánbárì ibẹ̀ òun náà ní ti ìṣòro àṣekágbá eléyìí tó máa wáyé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá títí wọnú ọdún tuntun ọdún twenty twenty two aago mẹ́sàn-án àṣálẹ̀ òun náà ni ìṣòro alágbára máa bẹ̀rẹ̀ lábẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè àwọn bíi ọ̀mọ̀wé eo falade evangelist pọ̀jù johnson pastor ea adọ́túbẹ̀rù látẹ̀kọ́ pastor joel ajibola pastor jide babajide ẹ tún máa báwọn olórin ẹ̀mí pàdé àwọn bíi màmá wa bọ́lá rẹ̀ lady evangelist yemi Devi. kenny ológunara sanctuary voices the dentist àti divine mercy voices àwọn tí ó máa gba àwọn èèyàn lálejò ni bàbá àti màmá wa ọ̀mọ̀wé gbadé àti ronke òjò ẹ wá láti wá rí agbára olúwa bíi ti ìgbàanì jésù lolúwa. boost capsule ti bẹ̀ fún gbogbo ọkùnrin tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ akọni tó bá dojú iṣẹ́ boost capsule ti bẹ̀ ọkùnrin àròyé ti lọ́gbìn. <laughs> ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ akọni wọn kì í fi boost capsule ṣeré boost capsule àgbàgbà rírì sọ̀gídà kíkanjú bíṣẹ́ bá yá ṣe àti gbọ́ nípa ẹ̀ boost capsule ni egbògi tá a ṣàkójọpọ̀ ẹ̀ láti oríṣiríṣi orílẹ̀-èdè fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni pẹ̀lú ìrọ̀rùn boost capsule pẹ̀lú ra kó oríṣẹ́ ẹ̀wò ìjọba fòǹtẹ̀lú kó dára fáwọn ọkùnrin iléeṣẹ́ titan natural ló gbé jáde titan natural wà ní house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two email sales at titannatural.com ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ UCH ìbàdàn good all yemẹtu kúfáyà kò lágbẹni ibuprofen fọkọ agbẹni akíkọ́m oníròbó center agbeni and aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn boost capsule káàrọ̀ ọmọkùnrin ó gbẹ́ yagiyagi. <laughs> mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. and ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late which school go accept me now. ah ah mama junior i know the school wey go accept you. Center for external programs and preliminary studies in country production with the Department of English Study, Taiso Lanrin University of Education, Ijagun, Ogun State. They admit candidates for certificate and diploma courses in theatre, film and media study for 2021-2022 academic session. Wetin be the qualification? Five credit pass for teachers grade two or four or five credit wey go include English language, English literature for WAEC, GCE or NECO at one or two cities. Special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. go come log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. ẹ wá ẹ jẹ́ kí kọrin tuntun sí olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ìròyìn ayọ̀ fún gbogbo èèyàn nípínlẹ̀ ọ̀yọ́ àti agbègbè rẹ̀ ọdún tuntun ní kàlẹ̀kùn gbọ̀gbẹ́ yìí ẹni tó bá sì mọ̀nà ńlọ yẹ ká tẹ̀lé o ẹ̀yà àti yáyá jáde kájọ darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú olúwa wòlíì àgbà J.F. Adétúbẹ̀rù lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ìyún oṣù tá a wà nù rẹ̀ yìí thirty first of December ní ìjọ ìgbàgbọ́ àti ìyanu ti àgbáyé First and Miracle International Church ní koríta alálùbọ́sà àyágànkù Ìbàdàn níbi tí ìránṣẹ́ Ọlọ́run alàyè tí ó ti máa ń léwájú àwọn onípòjìpò èèyàn tí a fẹ́ tayọ lọ́dún 2022 láti rékọjá sínú ọdún tuntun pẹ̀lú ọwọ́ agbára àti ìfàmì òróró yàn eléyìí tó tayọ aago mẹ́jọ alẹ́ ìnìsí ó bẹ̀rẹ̀ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọdún tuntun ìní ọlọ́run ó tún fi ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pín fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún tuntun bó bá jẹ́ èmi àti ilé mi ní ìfàmì òróròyàn tó yàtọ̀ ńlá tẹ̀lé wọnú ọdún tuntun wòlíì àgbàjì ẹ̀fọ́ adétúbẹ̀rù ènìyàn ọmọ gba gbogbo èèyàn lálejò lórí òkè Síónì yára tètè máa bọ̀ wàá wo Jésù oníṣẹ́ ìyanu. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kí ni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù fọ́ọ̀mù Cambridge IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. ní bí event center ló tún gbé tuntun dé ṣeré. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó new view event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chevrolet chair ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sorun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all state college road agbofietti off jericho extension ibadan milk event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 New View Event Center make it a moment to remember. Bíbíbíbù ni ẹ̀rọ. èèyàn ìlú Ìbàdàn ṣe rí péré wọlé dé. Péré wọlé dé fún wa nílùú ojú ni ìmọ́lẹ̀ ara kédùmàdé má gbójú lọ́wọ́ kó wa wa tí kùdìẹ̀kudiẹ bá dé bójú yóò kan gbogbo ara ní òfin yẹ kó o mọ́rọ̀ ojú àti àlàáfíà rẹ ló ní yọ̀bọ́kẹ́ torí ìlera tó pójú owó ní ìṣàtúnà fún ọ̀rọ̀ ǹjẹ́ ojú rẹ ń pọ́n ó ń lami ó ń gún ọ tàbí ó fẹ́ máa wò bàìbàì ṣé o lè fi kàwé dáadáa ni tàbí rìn kan lọ́nà jíjìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmúnokà lóhun di táwọn olé lọ́sàn gangan medicine láti orílẹ̀-èdè Canada ni wọ́n fi ṣe jáde immunocan ṣàtúnṣe sí àrùn ìtọ̀ ṣúgà ó dáa fẹ́ni tí kò rónú sùn bẹ́ẹ̀ ló ṣèrànwọ́ fójú òpó tí kì í jẹ́ kẹ̀sán ráyè wọlé sí ni lára ó ń gbógun ti kòkòrò lágọ̀ ara kò sí ohun tó ń jẹ inú nínú lásìkò nǹkan oṣù tí o bá lo immunocan tọmọdé tàgbà ló lè lò ó torí kò ní ìjàmbá kankan tí ń ṣe lágọ̀ ara immunocan yára béèrè fún tirẹ̀ ní èyíkéyìí ilé ìtajà oògùn tó bá súnmọ́ iléeṣẹ́ immunotherapy lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero ìmúnuka fún ìlera pípé. ẹ já lọ síbi ètò fún tòní. ẹ káalẹ́ mà ẹ pẹ̀lẹ́ ma bá mi fa máìkì yẹn sọ́dọ̀ wọn ẹ̀yin ẹ jókòó ẹ jókòó ẹ jókòó yín ẹ jókòó mi ìfẹ́ ẹ má sọ ẹ ó dà bẹ́ẹ̀ yẹn ẹ pẹ̀lẹ́ ma ẹ kú àtàárọ̀ ẹ sì kú ẹ̀yẹ ọlọ́run èyí tá a fẹ́ fi káàdì ọdún ńlẹ̀ yìí ọpẹ́ ńlá ni mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún irú ọkọ tí ọlọ́run yàn fún yín gbàtẹ́ ẹ sọ fún mi ọkọ yín jẹ́ ìwúrí fún èmi náà intẹ́sì sọ tèmi gbọ́ ó jẹ́ kémi náà ní ìgbàgbọ́ àti ìrètí wípé ìrètí ń bẹ mo sì máa rìn lọ́jọ́ ọjọ́ kan kò sí ntọ́lọ́hún ò lè ṣe ẹlẹ́ni spinal cord injury. bẹ́ẹ̀ni sá. wọ́n sì ẹ ti ń lo wheelchair. mo wà lórí wheelchair. láti twenty eighteen. bẹ́ẹ̀ni. de June, july june july ọdún yìí. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ̀yin rèé lẹ́rìn wọ bí ilé ni. ẹni njọ njọ iléyà kan iléyà tó kọjá yìí iléyà tó kọjá yìí iléyà tó kọjá iléyà ọdún yìí ni ẹlẹ́sẹ̀rẹ̀ jáde ẹni kẹ́ẹ̀kan lẹ ẹ̀tùgbọ́n ìgbà yẹn bẹ́ẹ̀ ni ìdùnnú pé èmi náà tí mi ò ti lẹ́yìn. ẹ ti ń ẹ ti wá rìn díẹ̀ díẹ̀ mm. díẹ̀ ẹ ń lo ọ̀pá ẹ ti kọ́kọ́ lo kinní walking frame ó lẹ́sẹ̀ bíi mẹ́rin báyìí tá a máa ń dúró sínú ẹ̀ ṣùgbọ́n lọ́dún yìí ẹ ti wá graduate sí pé ẹ ń lo pàpá walking stick yẹn tó máa ń ní bí ẹsẹ̀ mẹ́rin báyìí téèyàn bá dúró léèyàn ó máa gbọ̀n báyìí ń lẹ́sìn ń lò ẹ wá lọ kí èèyàn lọ́jọ́ léyà ẹ ẹ wá ń padà lọlé fóònù yín wá ríǹgì ní mọ́kọ́lá ní mọ́kọ́lá ẹ wá ẹ wá mú igi yẹn lẹ̀ pé kẹ́ ẹ fi gba kọ́ọ̀lù. ibi ẹ gbá gba kọ́ọ̀lù tán gbẹgbà tẹ gba kọ́ọ̀lù tẹ wá pé ọlọ́kadà pé mo dúró ẹ gbàgbé igi mo fi walking stick <laughs> sílẹ̀ ẹ gbàgbé walking stick ngbẹ tí ẹ tún lọ tẹ ti fẹ́ dán náà lé ẹ wá sọ fọlọ́kadà pé kó dákun kó tàn padà ẹ ti gbàgbé walking stick yìí síbi tí ẹ ti ń bọ̀ ngbà tẹ tún wá débi tí ẹ fi walking stick wọ́n tún ti jí walking stick. wọ́n ti jí walking stick bí o bá walking stick bẹ́ẹ̀ mọ́ sọ láti jọ náà lẹ ti lo walking stick mọ dídí bá a ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run dáa bọ̀dá kí ni ń pa yín lẹ́rìn. kò sí ẹgbẹ́ kìíní sẹ́nu. eléyìí ó gbẹnu tán positively ni sa. positively ni ìfà àgbà tán ń sọ fún mi mò ń wò pé kò sí tọ́lọ̀hún ò lè ṣe ẹni tẹ́ ń wò yín tán ti là kọjá wọ́n ti wà ní UCH ti pẹ́ o ah. bẹ́ẹ̀ ni ó tó gbà kan wọ́n yarí fún dọ́g àwọn ò operation ǹjẹ́ lẹ ṣe operation yẹn dì sí inú mọ̀. mi ò ṣe operation o Jésù ò jẹ́ kí n ṣe. àwọn usage tún sọ pé ẹ wá tọwọ́ bọ̀ wí tẹ́ ẹ̀yin lẹ́lẹ́ ṣe operation. Hmm wọ́n sì sá wọ́n sì ṣe operation yìí dìsìn wọ́n sì ti wá rìn fúnra wọn ni wọ́n rìn wọ bí fúnra wọn wọ́n rìn káàkiri wọ́n sì lógi mọ́ kí wàá lọ́lọ́run ò lè ṣe. ìyanu tó zẹ̀ nìyẹn sá. o o o zazu zẹ̀ báyọ̀ kí lẹ wá ṣe ẹ fa àwọn èèyàn sílẹ̀ sínú hall ẹ̀yin wá ń bọ̀ dórí. Ah, ẹ wo mhm. olúwa mi ọwọ́ méjì fẹ́ yẹn yọ kẹ́. ẹ jẹ́ aṣàdúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa fún ìgbàgbọ́ tí wọ́n ní nínú wa. sà ẹ ti àwọn tí orí Instagram everywhere orí internet generally ó ti wà ń fáyà báyìí. Eh, rubicon mo ti rí bẹ́ẹ̀. agaga itú tẹ pa ẹ ti múnú àwọn èèyàn ti wú ẹ jẹ́ àfihànlẹ̀ fọlọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run so ọ̀la ló kù báyìí ọ̀la lẹ́yìn ọ̀la ǹjọ́ wo ni ká tún retí. àwọn èèyàn ń sọ pé káṣù ẹ̀ nínú ọdún tuntun new year náà àmọ́ ẹ sì ń ronú sí. à ń bá àwọn aláṣẹ wo bó ṣe máa bí logistics yẹn ṣe máa ṣarajọ. ṣé kò ti ní wọnú jù ẹ jẹ́ àkọ́kọ́ yanjú ìtọ́lá yìí náà. òun náà là ń wò. sọ <laughs> ọjọ́ sí pé àwọn tí ò bá ètí ìráyè wà lẹ́nìí ó ku ọ̀la fún wọn láti wò. ọ̀la ni sà àwọn tó wá wo tòní ti twelve three àti six wọ́n láti wọnú ayé lọ lọ ṣàlàyé. wọ́n tiẹ̀ sọ pé wọ́n láwọn kan dúró wo àwọn tán dúró tán wo twelve wọn làwọn kan tún dúró wọn làwọn fẹ́ tún wò ní tírì bẹ́ẹ̀ ni wọ́n tún wò di tírì wọ́n tún wò di tírì àwọn tó wo tírì wọ́n fẹ́ wo six wọ́n tún dúró fún six wọ́n sì wà nù bẹ̀tà fi wọ́n wò lọ́wọ́ báyìí tán wò lọ́wọ́ so ó já sí pé àwọn tí ò báyìí tí ìwòrú bí kàn. lẹ́yìn ọ̀làṣà àti lè sọ tó rà àti finalize bóyá àtúntò. aago mélòó ni tọ̀la máa wáyé. séèmù ni láti aago méjìlá aago mẹ́ta àti aago mẹ́fà. nbo làwọn àfihàn ẹ̀yà ti wáyé. ibi náà ta wà fresh fm mi fresh, fresh fm, cinema àti àti ks ní total garden ló ti máa wáyé. kí ni kọ́mẹ̀ntì àwọn èèyàn nípa owó yẹn ṣé wọ́n ló pọ̀ jù ah. one thousand five hundred àwọn èèyàn olópọ̀ ju òní ni a túmọ̀ díẹ̀ nínú bí a ṣe tó lọ́wọ́ ayé sà bí wọ́n ṣe nífẹ̀ẹ́ wa tó hmm. bẹ́ẹ̀ ni sà so far so good hmm. láti over twenty years sí mo ti wà ní industry mo rí ìfẹ́ tí àwọn èèyàn ní fún mi yàtọ̀ ah. lónìí <laughs> àbí sí fresh fm bẹ́ẹ̀ ni àti sí fresh fm sà program tẹ́ ẹ̀ ń ṣe hmm. ní orí rédíò ni kò jẹ́ kẹ́ witness ti nínú ọ̀hún ọkàn mi wà ń bẹ̀ bí kí n gbéra kí n mọ̀ ọ́ bẹ̀. ẹ mọ̀ bí fresh fm radio lágbàáyé ṣe tó lọ́wọ́ ayé bẹ́ẹ̀ bí wọ́n ṣe tẹ́wọ́ gbà wá sí. kéèyàn tiẹ̀ mọ sùn díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó mọ fi kó dijú mọ dán kú wò hmm. ẹ mọ bí ayé ṣe fẹ́ tó sa ohun tí ò ní sọ nìyẹn sa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀la yẹn ló wá ó jásí pé kí àwọn èèyàn kan tú kẹ̀tíkẹ̀tí jáde àwọn tí ò láǹfààní àtàwọn tó ti wọlé ní tó tún fẹ́ tu wò lọ́la kí wọ́n ẹni bá tètè dé ló sì torí a máa ń dá àwọn kan dúró di the next show. àti ẹ̀dá àwọn èèyàn dúró àwọn tó fẹ́ wo ti three lẹ́nìí. èrò pọ̀ jù ẹ wá ní láti dá wọn dúró di aago mẹ́fà so àwọn tó bá tètè dé ní twelve yẹn wọ́n á tètè ráyè wọlé àwọn tó bá tètè dé before three wọ́n á ráyè wọlé àwọn tó bá tètè dé before six so wọ́n á ráyè ẹ gbéra ńlẹ̀ dìde sa. Ah, ṣé time ti tó. o ti ah o bí gbèyàn rẹ̀ ti kẹ̀kẹ́ yẹn. Ah, one five náà ní péré mọ́mí ń bo ni ká ti bẹ̀rẹ̀ bó ni ìyanu yìí ókè bó ológun yìí ṣe bẹ̀rẹ̀ kó tó di ṣiṣẹ́. ọ̀pẹ ni fún olúwa ṣé ń tíìch ní aramọ̀kọ ni. no uh, subeb lga mo ti ń ṣiṣẹ́. local government lẹ ti ń ṣiṣẹ́. education education board. board ok. bẹ́ẹ̀ mo ti ń ṣiṣẹ́. ok lga under subeb. ok so local government education board okay. lga. ẹ má bínú o mo fẹ́ béèrè àwọn tó ń wò lórí facebook a máa ń fojú àwọn àlejò wa tó bá fẹ́ hàn ǹjẹ́ ẹ fẹ́ ká fojú yín hàn abẹ́ ẹ̀fẹ́ mo fẹ́ ẹ̀fẹ́ kan fojú yín hàn ẹ̀fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí gbogbo àgbáyé bá yín dúpẹ́ ẹ tẹ̀síwájú. ìlú aramọkọ mo ti ń ṣiṣẹ́ bí mo sọ ṣáájú ṣùgbọ́n ìbàdàn lẹ̀ ń gbé ìbàdàn ni mò ń gbé that's right àti ọkọ àti ọmọ ìbàdàn ni mò ń gbé okay so màá lọ ní monday àti sunday ẹ mà tí ì dárúkọ yín fún wa ṣé ẹ fẹ́ dárúkọ yín àbẹ́ ẹ fẹ́ dárúkọ kí lorúkọ yín mà. ìfẹ́ olúwa aya oyèwálé. okay ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. so bí mo ṣe máa ń lọ ni mo lọ ní ọ̀sẹ̀ yẹn ní oṣù kejì ọdún two thousand and eighteen so mo ní yàrá kan lọ́hùn tí mo máa ń dé sí gbàbẹ̀ lọ síbi iṣẹ́ ó di ọjọ́ Wednesday tó ṣe ọjọ́ kẹta tí mo ti wà ní ìlú mo jí làárọ̀ nílé mi pé kí n lọ tọ́lẹ̀tì orí òkè ni ibi tí mo gbà ìsàlẹ̀ náà ṣe tọ́lẹ̀tì sí tọ́lẹ̀tì yẹn àwọn tọ́lẹ̀tì àtijọ́ yẹn ni tó yẹ pé pit náà ṣe síbẹ̀ but ìgbà tí wọ́n fẹ́ gba àwa sí ẹ̀họ́ bóyá wọ́n ti ṣe bí ìmọ̀gbà tán ṣe wọ́n ti wá ṣe water system hmm. wọ́n ti ṣe closet sẹ́yìn sẹ́yìn pìsì ẹ̀ so a máa gba ẹ̀gbẹ́ pìsì ẹ̀ pìsì ẹ̀ ó pẹ́ tán ti lò mọ́ a máa gba ẹ̀gbẹ́ pìsì ẹ̀ láti gun step lọ sí ibi eh, water system tí wọ́n ṣe so ìyẹn ni mo tọ̀ lọ láàárọ̀ ọjọ́ ìbọn tí àwọn kan ti lo toilet omi ti dà sílẹ̀ wọ́n ti wá domi sílẹ̀ wọ́n ti da omi sílẹ̀ so bí mo ṣe gbé ẹsẹ̀ lé step kí n gòkè báyìí bẹ́sẹ̀ mi ṣe yọ nìyẹn látòrí step yẹn mo la mo jáde mọ́lẹ̀ sórí pit. ẹ wá tẹsẹ̀ bọ irin. wá kẹsẹ̀ bọ irin dẹ́kìn irin pit yẹn pit yẹn. mo kẹsẹ̀sẹ̀ mi jáwọ́ sínú but mo ṣáà irin irin bíi concrete yẹn ó ya mí ní ẹsẹ̀ ọ̀tún yẹn. Hmm. so ọmọ ẹni tèmi àti ẹjọ́ ń gbé lókè torí yàrá mẹ́rin náà nílé yẹn jẹ́ lókè fọ́ mẹ́rin eh, eh, lókè mẹ́rin sálẹ̀ ni àwọn méjìlá dẹ̀ gbà ní tútù so ọmọ yẹn tọ́lẹ̀tì wájú tọ́lẹ̀tì yẹn ọmọ yẹn ló lọ ọmọ yẹn bí ọmọ six seven years òun ló lọ pè yẹ ẹ wá táwọn ayọ yín wọ́n fi wá gbé mi. ẹ ṣùgbọ́n kì í ṣẹ̀yìn lẹ́ fi ṣubú. ẹ bí mo ṣe jáde mọ́lẹ̀ yẹn mo rò pé bóyá òun ni ah. láti orí òró tẹ́sẹ̀ mi fi yẹ. tó fi wá wọnú bẹ yẹn. tó fi wọnú bẹ yẹn. Hmm. so wọ́n dẹ̀ bá mi tọ́jú ẹgbò tírin ẹja. ẹ ẹ ẹ sì rí bí nǹkan. mi ò tọ́ ẹ bí ẹ bí nǹkan ẹ tún kọ̀tínú iṣẹ́ yín. mo kọ̀tínú iṣẹ́ mi hmm. ní thursday or friday ọ̀sẹ̀ yẹn mo wá sílé. Hmm. so bọ̀ tí màá tó máa fi tó february ló ṣẹlẹ̀ màá tó máa fi wá tó april mo tó máa ń feel pains níbi lára mi pains yẹn pọ̀ mo ṣá mo ṣe dé Ìbàdàn mo gbọ̀nà hospital lọ mo lọ clinic hospital mo lọ usage náà ni mo lò mop mo ń lò mo ṣe débẹ̀ gbé wọ́n bá ní wọ́n kọ oògùn pains fún mi gbogbo lògùn mi ò rí nǹkan kan tó ṣe bàtà máa tún fi di may. ẹ ní pẹ̀lú tẹ́sì tán ṣe fún yín bí bí almost ten thousand lẹ́lẹ́ fi ṣe tẹ́sì. ibùgbà tó ya may tí mo padà lọ tí ò sì changes náà yẹ wá kọ pelvic scan fún mi pé kí n lọ ṣe pelvic scan ẹni oògùn bíi two hundred naira lẹ́ra. oògùn two hundred naira kó má dàbí ìpolówó ni ìgbà yìí bá ká pẹ́. ẹni ẹni tẹ́sì tẹ́sì gan bíi ten eh, thousand. ten thousand plus over ten thousand. nígbà tẹ́sì gbogbo tẹ́sì tán oògùn two hundred naira bíi. two hundred naira wọ́n ní bọ́ọ̀ ni mo ṣe ṣe tẹ́sì tó fẹ́ ṣògùn two hundred naira náà ní kí wàá lọ rà hmm. mo bá ń lo oògùn yẹn mo wá tún lo oògùn yẹn títí wọ ìgbà tó máa fi tó august july august. ní twenty eighteen twenty eighteen august yẹn náà ṣe iléyà pẹ́ǹsì mo ń gbé pẹ́ǹsì yẹn lọ mo ṣáà yẹn kò oògùn yẹn o kò wá sára ẹ̀. oògùn pain lásán ni àbí. pains lásán wọ́n tún increase wọ́n tún fún mi lóògùn tó tún dágbára jù yẹn gan lọ. gbàgbára ẹ̀ lè ka. gbàgbára ẹ̀ lè ka. Hmm. wọ́n gbà tó wọ́n máa fi di august holiday léyà ni a fẹ́ lọ fún mo dẹ̀ sọ fún mi after layer máa wà o wọ́n mo ṣe ń feel pains yẹn yẹ kí n lọ sí hospital àti bá padà dé hospital rẹ́ bí clinic mop yẹn náà ni nani àwọn ò lè dáhùn sí eléyìí mọ́ o pé ó ti kọjá gbára pé oògùn tí mo ń lò yẹn ó níbi tó yẹ kí n lò dé tí mo ti ń lò tí mo ti ń lò láti wà pé bó ṣe wà powerful tó pé abẹ́ta kí n lọ padà lọ GOPD kí n lọ wọlé as new patient so wọ́n á lè mọ ibi tó máa rìfá mi sí pé kì í ṣe ó ti kọjá ìkan táwọn ń tọ́jú lọ́dọ̀ títí wọ́n bí mo ṣe gbé wa lọ yẹ pé wọ́n á máa wọ ọdọ́ tó máa lọ GOPD GOPD yẹn bí mo ṣe wọ ọ̀dọ̀ dókítà yẹn ló sọ pé ṣé mo légbò ni pé mo ń rùn ah. wọ́n mi ìlégbò kankan mi ìdẹ̀ ní ojú àpá kankan mi ìlégbò kankan lágọ̀ọ́ ara ẹsẹ̀ tí irin gbà mo ti tọ́jú ẹ̀ ó ti gbẹ ó ti kódà kò ní àpamọ́. ṣùgbọ́n wọ́n wá ń gbóòórùn látara yín chai. ọmọ kan náà dẹ̀ ti máa ń sọ tẹ́lẹ̀ pé ah, òun fìlì odò kan lára mi màá ní bóyá aṣọ tí mo wà. ẹ sì ní bọ́dí odò tẹ́lẹ̀ mi ní bọ́dí odò mi ní bọ́dí odò oh, hmm. mo lè wẹ̀ lẹ́ẹ̀mejì mẹ́ta lọ́jọ́ màá lè ṣéǹjì aṣọ màá ní bóyá aṣọ tí mo wọ̀ yẹn ni. lórùn. tó o bóyá dókítà ẹ ṣe wá sọ ah, mi ò lè gbó o bá kọ tẹ́sì fún mi pé bóyá infection ni mo lọ ṣe gbogbo test blood test urine test negative ni a fi gbogbo august yẹn ṣe yẹn so bàtà máa fi di september october hmm. wọ́n ṣe pé táwọn náà rí pé gbogbo oògùn tó ń fún mi still. ṣé òórùn yìí náà ṣe. bó ah. ṣe wá gbé eh, eh, mri scan scan fún mi yẹn pé kí n lọ ṣe náà lọ́yẹ̀ kọ́kọ́ gbélé mi lọ́wọ́ ninety thousand plus síbò máa ti rí but to God be the glory with the help of my church member I can say it hmm. openly ọlọ́run ràn mí lọ́wọ́. ẹ lọ mri scan mo ṣe mri test yẹn mo ṣe ní. mo ń bọ̀ mo ń Limited tá a bá ń sọ nípa onírúurú aṣọ táwọn àlùfáà ilé tó ń tàwọn akọrin ìjọ wọ̀ tàbí àwọn academic gown táwọn jìmì ọ̀jọ̀gbọ́n láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe polytechnic universities colleges tàbáwọn ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ good clergy wear stellar limited ni ẹ máa lọ sòsè ibẹ̀ lẹ́tìlẹ́bí tẹ̀ ń fẹ́ àwọn aṣọ bíi preachers gown clerical shirt academic gown surplice and rubber cassock choristers robe clerical robes bishop coat scarf impo imported and Nigerian made clerical collars certificate folder ìyẹn scroll gbogbo rẹ̀ ló wà fún títà tàbí jíyá lọ́wọ́ tí ò ga jara lọ bẹ́ẹ̀ yín bá dẹ̀ fẹ́ customize tiyín iléeṣẹ́ wa wà ní number ninety six last floor Gbàdàmọ́sí building ìyànà àgbàlá ìwọ́rọ̀ òdù Ìbàdàn zero eight zero three four six six zero zero seven eight WhatsApp zero eight zero two three three five seven one two nine Good Clergy Wear Stellar Limited bàbá ni bàbá ń Yeah. yeah. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, LOA Aremu Court, Ashibodija Junction junction Bashorun Ibadan. Telephone 081 3543 0382. Edu Consult. Together we soar with pride. mo gbádùn yín mà. bí. ẹ mọ bí ẹ bá dé. bẹ́ẹ̀ni ok mo ya scan yẹn ní. ẹ ya scan. ní november six. ok lajẹ ẹ máa ra scan yẹn so bí mo ṣe ya scan yẹn mo padà lọ fún wọn wọn á refer mi sí neuro clinic. neurological department. department okay. láti ibẹ̀ mo ṣe mú lẹ́tà tán fi refer mi lọ fún wọn wọ́n wá fún mi pé kò sí àyè mọ́ ní two thousand and eighteen yẹn mọ́ o pé ó da June two thousand and nineteen ẹbí tó wọlé ní pèsè mo bá bú sẹ́kù wájú wọn kò sí kan tán lè ṣe kó lóye tán máa ń dá lóòrùn lójúmọ́. ẹ ṣì ń rìn ní gbogbo ìgbà yẹn o. mo ni mo ṣì ń rìn mo ṣì ń pèsè. wọn àdẹ tí ì sọ nǹkan tó wà nínú ara yín fún mi. mi tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ gan. Jesus. torí ìgbà tí mo ṣe àìmọ̀ra yẹn ẹni tó ṣe àìmọ̀ra yẹn fún mi nígbà tó dé sport yẹn ó dá dúró ó fún mi ní injection ó ní ibi nǹkan tó ń ṣe mí pé àwọn ti bi pé injection tó ń fún mi yẹn pé á lè fún mi ní relief gan ni hmm. nǹkan tó sọ fún mi gan nìyẹn àmì ò mọ kókó nǹkan tó ṣẹlẹ̀ hmm. àwọn èmi tí ìyáni sọ fún mi àwọn náà gbà ń ṣàfihàn mi sí níbò so bí wọ́n sọ pé ó da june èmi tó wọlé àmọ́ pain tí mo ń pass through wọ́n ṣàbẹ̀ sí sọ ẹkún bọ̀ wọ́n á pe mọ́mì kan tajọ wà ní church tó ti retire ní usage wọ́n bá ní àkóso àwọn ilé àbújá làwọn wà wọ́n ṣe láti sọ pé àwọn ọmọ hod nírò yẹn wọn náà pè nìyẹn dr malọmọ ah, so pípè tí wọ́n pè wọ́n tán ní pé kí n lọ wọ́n wá fún mi lọ́jọ́ tí mo máa pàdé wọn bẹ̀ pa àwọn tí. consultant èmi náà ni ẹ̀ ń gbà mo wà ń bẹ̀. o oh, bí mo ṣe wá lọ bá ṣe débẹ̀ mo bá lọ pé ẹjọ́ mo ń béèrè dr malọmọ bí bábélé máa ní dáàtì bo mo fẹ́ rí wọn ni wọn wá sọ́fíìsì wọn wá ẹjọ́ bó lọ́fíìsì wọn tí máa rẹ́ni tó wọ súùtù tó wọ súùtù àbí tó múra dókítọ̀ máa lọ bá ẹjọ́ dr malọmọ sẹ́yìn dr malọmọ èmi àtọkọ mi náà lájọ lọ aṣáwá lórí ìdààmú yẹn láti àárọ̀ ti dàbí ọwọ́ aago méjì mẹ́ta so bí wọ́n wá ń pe mọ́mí yẹn pé mi ò máa rí wọn báyìí báyìí àwọn wa ni pé kí n padà lọ pé àwọn á pè wọ́n láti sọ fún mi pé mo ti wà around so ọ̀dọ̀ dókítà tí mo ti wọlé sí pé kọ́ńjọ̀ kan ṣàánú mi ìrora yìí pọ̀ tó lé mi jáde pé ṣé mo lè lọ court kí lọ fa lọ́ọ̀yà lásán pé mo ní case pé at least pé àwọn tí mo máa lọ bá tán máa proof mi lápò ẹ̀mẹ́tì àwọn mo ti bá pé kí n jáde jáde jáde. Hmm mo bọ́ síta mo ṣáà lọ sun ẹkún. ẹ tí ì rí dr malọmọ gbà. mi ì rí dr malọmọ mi ì rí dr malọmọ titi, di sin gan. bọ̀ tó bí fóònù tí mọ́mí yẹn ti pè é kó tí wọ́n pe àwọn dókítà yẹn. so bí nọ́ọ̀sì kan náà ṣàṣe wá bá mi yẹn ló bá gba lẹ́tà yẹn lọ́wọ́ mi ó bá wọlé ti dókítà yẹn the next number ṣáà tẹ̀lé wọ́n bá fún mi ní two weeks appointment. so ó wá bọ́ sí ó bá láti november yẹn tí mo fi mú lẹ́tà lọ ó bọ́ sí eh, december thirteen two thousand and eighteen bí mo ṣe ń dé rí dókítà báyìí tán bí mi náà pé ṣé mi nìyí sẹ́mi ni mo rìn wọlé pẹ̀lú nǹkan tán rí níbí yìí pé kí. kí wọ́n náà rí mò ń bọ̀ mò ń bọ̀ ẹ kúrò lẹ́sà kí ló dé tẹ̀ ń wẹnu ah, ẹ ń ní agbára ẹ pẹ̀lẹ́ sà orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. orúkọ mi ni Azeez Abiodun tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléèwé Best Option Private City tó wà ní kìlómítà four two ambalis building opposite ohando filling station lagos ibadan express road iwo road ibadan ní ilé ìwé wa à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún akẹ́kọ̀ọ́ lórí a-level programs alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni jupep tá sí joint university preliminary examination board by university of lagos ẹlẹ́ẹ̀kejì ni cambridge a-level and international a-level program by british council program méjèèjì ló wà approved by the National University Commission tàmọ̀ sí NUC àti Federal Ministry of Education fún akẹ́kọ̀ọ́ láti lè fi wọlé sí ìpele kejì two hundred level sí yunifásitì tó bá wù láì ṣe pé irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yóò ṣe jamb or post jamb direct okay. entry jamb ni akẹ́kọ̀ọ́ yóò gbà wọlé That's right. subject mẹ́ta péré ni akẹ́kọ̀ọ́ tó bá ṣe program ìní yóò register fún related to their course of study dàdẹ takẹ́kọ̀ọ́ bá dẹ̀ fi gba ìdánilẹ́kọ̀ọ́ fún just period of nine months ni ó fi máa gba ìdánilẹ́kọ̀ọ́ fún program yìí akẹ́kọ̀ọ́ tó bá ṣe a level program yìí òun àti àwọn tó bá ṣe UTME wọ́n jọ máa gbà wọ́n wọlé papọ̀ sí yunifásitì tí ó bá mú ni àti wípé wọ́n jọ máa matriculate wọn papọ̀ ni irú akẹ́kọ̀ọ́ wo ló lè ṣe program yìí akẹ́kọ̀ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò ehm, WAEC tàbí NECO pàápàá jùlọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ parí ní ọdún. ọmọ tí ò bá rẹ̀ tí ì ṣe WAEC rèé kò lè lé àǹfààní ẹ̀ kí ni ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún ọmọ tí ó bá jẹ́ pé. à ń ṣe registration fún wọn kódà bí wọn ṣe ń sọ̀rọ̀ yìí akẹ́kọ̀ọ́ tó bá yẹ kó fẹ́ kọ WAEC ti next year May June registration rẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. kí kí ni ìgbésẹ̀ tí irú ẹ ọmọ bẹ́ẹ̀ ní láti gbé. ẹ ó lè pè mí tá pè mí màá màá a máa sọ bó ṣe máa dé ọ̀dọ̀ wa màá dẹ̀ register irú akẹ́kọ̀ọ́ bí assurance ti wà pé ó máa clear gbogbo o level result ẹ. o level ẹ bẹ́ẹ̀ ni bákan náà akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé mark tó gbà ní UTME rẹ̀. bí ọmọ irú ọmọ bẹ́ẹ̀ ò tiẹ̀ ṣe rí tí ò tí ì ṣe rí bẹ́ẹ̀ ni a máa rẹ́gísítà wọn fún WAEC àti NECO then akẹ́kọ̀ọ́ tó bá ṣe post UTME tó jẹ́ pé ó ṣe post UTME àti UTME tí máàkì tó gbà tó bá lò irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà lè ṣe level program tàbáwọn tó ní ND or NC tó jẹ́ pé wà á lower credit tó dẹ̀ ti fi result gbìyànjú university tí kò rí ọ̀nà láti fi wọlé irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà o lè ṣe instead tí o fi takú sọ́nà o lè fi level yìí as alternative láti fi wọlé sí two hundred level tàbí lè tó jẹ́ pé o tiẹ̀ ti wà ní yunifásitì bóyá course tí wọ́n fún tí kò tẹ́ lọ́rùn àbí tágbára ẹ̀ ò gbé. ẹ tó jẹ́ pé dẹ̀ wish láti cross instead tí ó fi di pé yóò withdraw irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ó lè take advantage a level láàrin oṣù mẹ́sàn-án ló máa ṣe ó dẹ̀ máa wọlé sí ìpele kejì. pẹ̀lú ìdánilójú pẹ̀lú ògo ọgbọ́n wo lẹ fẹ́ ta sí láti fi ṣe ìdánilójú. yunifásitì tí a mọ̀yàn sí làwọn akẹ́kọ̀ọ́ wa mọ̀ mú that's why most of the federal universities á ti wà lẹ́nu ẹ̀ for the past eleven years that we started two thousand and ten and most of our akẹ́kọ̀ọ́ wa tó ti pass through wa àwọn yẹn tó ti bá wa dòwò pọ̀ wọ́n mọ̀ dáadáa àìdẹ́ kì í gba ju wọn bá tí agbára wa lè gbé lọ. ìdánilójú wà pé ọmọ tó bá gbọ́dọ̀ yín kọjá bíi eighty or ninety percent assurance ni pé ó máa gain admission. pẹ̀lú ògbọ́lọ́ subject mẹ́ta péré la kẹ́kọ̀ọ́ ṣe each subject lecturer mẹ́rin ló ń tèkẹ́ wow. in their related course of study in fact tá a bá rí akẹ́kọ̀ọ́ tó yẹ pé foundation rẹ̀ tó bá lò bóyá kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa a kọ́ máa ń rí fáwọn sí foundation class ah. ìyẹn láti kọ́kọ́ fi tún wọn tún kọ́ dáadáa láti jẹ́ fẹsẹ̀ múlẹ̀ dáadáa fati ìgbà tí wọ́n wá ní september tó lọ ariwo wọn bẹ́ẹ̀ tó yẹ pa kọ́kọ́ tún wọn kọ́ kó tó di pa wá dà wọn pọ̀ mọ́ àwọn advanced. now kí ni ìgbésẹ̀ tí èèyàn á gbé láti kópa àbí darapọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí. fún akẹ́kọ̀ọ́ tó fẹ́ tó ń wá admission yìí ó lè wọ́n lè wá láti wá gba form láti fi wọlé fún ìpele because bí a ṣe ń sọ̀rọ̀ yìí second batch eh, eh, period ni a wà báyìí fún àwọn tafẹ́ nípa àtìgbà tó di bírò oṣù kọkànlá àwọn èèyàn ń pè wá yí pé mo ní kí wọ́n ní sòrò tí àyè bá ṣí sílẹ̀ i will still come back. sọ ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé àyè ti ṣí sílẹ̀ báyìí. àyè sílẹ̀ fún just thirty students ah thirty students a fẹ́ fi kún àwọn tó wà nílẹ̀ and these thirty six students we are resuming um, tenth of uh, January twenty twenty two ti àwọn. báwo lèèyàn ṣe fẹ́ register. wọ́n lè gba form ká ní àwọn six agents káàkiri uh, throughout the whole Nigeria anywhere ti parents bá wa just give me a call máa sọ bí wọ́n ṣe lórí form. tó bá ti wá pé thirty six yẹn ń kọ́ we don't we don't accept more than thirty six. wow because um, gbogbo akẹ́kọ̀ọ́ tó bá ṣe A level ní best option privacy iléèwé wa ló máa dúró fún ètò admission wọn Mm-hmm. láti lè bá wọn torí torí admission ó wà ní kìlómítà four two ambalis building opposite to ando filling station Lagos Ìbàdàn express road Ìwó road Ìbàdàn then mo tún fẹ́ gba àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbìyànjú láti ṣe UTME next year káwọn náà take advantage they can use this A-level program as alternative because tán bá ṣe A-level yìí tí tán bá pass A-level àti jamb yìí they can decide on which one tán máa lò nínú méjèèjì then more tó bá ṣàkù díẹ̀ bá yọ ẹ wóoru this tí jamb tí ehm, táwọn akẹ́kọ̀ọ́ fi bẹ́ẹ̀ ṣe dáadáa this A level will be an alternative tẹlifóònù nọ́mbà yín àwọn tó bá fẹ́ gba fọ́ọ̀mù wọ́n lè kàn sí mi lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ dárúkọ yìí alákọ̀ọ́kọ́ o oh eight one six five three five zero five seven nine tàbí o oh seven o oh eight six five nine eight zero nine one àti o oh eight one four three four eight four one three five olúyọ̀lé àti gbogbo agbègbè rẹ̀ gbàlejò mímọ́lá kọ̀tún eléyìí yàtọ̀ bí ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá bishop francis wálé òkè yóò ṣe máa balẹ̀ bàgẹ́ fún àbẹ̀wò ọlọ́jọ́ kan nínú apostolic visit twenty twenty one ní tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n december twenty eight oṣù tí a wà yìí ní dédé aago mẹ́ta ọ̀sán fún ìsọtẹ́lẹ̀ ìròyìn ayọ̀ ńlá abundant joy ní christ life church olúyọ̀lé ìbàdàn south division transformer bus stop green gate olúyọ̀lé estate ìbàdàn jẹ́ alábàápé ìròyìn ayọ̀ látòkè wá pẹ̀lú ìwòsàn ìtúsílẹ̀ ìgbéga àlùyọ àti ìgbàlọ̀fẹ́ ní péré tó kù lọ́ lọ́dún yìí bí bàbá wálé òkè ṣe máa sọ tẹ́lẹ̀ pẹ̀lú àdúrà àti iṣẹ́ ìránṣẹ́ tó gbóná rí fún ogunlọ́gọ̀ ènìyàn tí yóò fayọ̀ parí ọdún yìí ní tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n december twenty eight láago mẹ́ta ọ̀sán mama evangelist dr bọ́lá rẹ̀ ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ nínú orin kíkọ gbogbo ènìyàn láń retí oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba gbogbo onílé àti ayálégbé lórí òní àti gbogbo agbègbè rẹ̀ pátápátá ìpèsè oúnjẹ wà nílẹ̀ bàbí gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún àmúrelé fún ọ̀pọ̀ ènìyàn darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn aláyọ̀ tilétilé rẹ̀ ó sì jésù ni olúwa. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fọ aṣọ sẹ́ẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹẹbù gèje. top success ni kò máa rò nípa rẹ̀. tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ. tẹlifíṣàn gbẹdutọ milẹ titi firiji air conditioner wọ́sí masini àti gbogbo èlò létí lónà pátá. bíbalọ́ọ̀bà top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa ṣàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì sí topsources.ng. ẹ káàbọ̀ padà ṣe rántí ibi adé ok ọyà jẹ́ ká tẹ̀síwájú gbàtẹ́ wá débẹ̀ wọ́n ní ihun tí wọ́n rí nínú MRI scan tí ẹ ṣe kí wọ́n rí o. wọ́n ní spinal cord mi pé ó ti ní injury egbò ti wà bẹ́ẹ̀ pé egbò yẹn ti wá jẹ egungun ó ti wá ń kẹ̀ ó ti kẹ̀ ó ti wá òun ló wá ń rùn jáde òun ló ń rùn jáde yẹn ah. so wọ́n bá ní spinal cord ti jẹ ibi Ibi ẹsẹ̀ right àbí nǹkan lẹ́lẹ́ fi ẹsẹ̀ right ok ibi ibi ibi pelvic yẹn ńlọrun ló ti gbá spinal cord àbí so ibi ah, l four àbí kílẹ̀ pé l one l one lumbar nìyẹn lumbar l one ibẹ̀ yẹn ló ti rún ó wá ti kẹ̀ ó ti ń jẹ lọ ó ti ń jẹ jesus so òun ló ń jáde táwọn ń gbọ́ yẹn egbò eh, eh, tó wà lẹ́sẹ̀ ti jiná. egbò eh, tó wà lẹ́sẹ̀ mi ti jiná oh mi ò ní má kẹ̀kọ́ mọ́. Ah. dókítà wa sọ pé iṣẹ́ mi ni bó mo ṣe débí mo ní èmi náà mo rí wọlé oh. ó à àti bẹ́ẹ̀ ló sọ pé kán gbé mi sí orí bed orí wíṣà pé mi pé pẹ̀lú kan tó ṣe pé àdìsẹ́ ẹsẹ̀ yẹn á paralyze sí mi ò ní lè fi rìn mọ́ rárá pẹ̀lú bó ṣe ṣe mo jẹ́ wò pé ẹbí mo ṣàṣìrì wọlé síbí yìí àdùbẹ̀ bọ́n ṣe gbé mi lọ orí bẹ́ẹ̀dì yẹn mo wà lórí bẹ́ẹ̀dì that was December thirteen two thousand and eighteen ibẹ̀ mo ti ṣe Christmas hmm. bó ṣe di wọ́n á gbé wọ́n fún mi ní jacket lumber jacket wọ́n ṣe fún mi wọ́n dẹ̀ fún mi lóògùn pain reliever náà ni so lumber jacket yẹn gbà tán ti fi fún mi bó ṣe di twenty seven wọ́n discharge mi mo tẹ̀ bí tẹ̀ ń bí wọn pé ṣé ó máa for how long how many months máa fi lò wọ́n ti máa fi wà hílọ̀ ni mo ń ṣe two or one month mo ń ṣe máa tó april tó èmi ń wò pé bóyá before april kí n tètè lè kúrò ń bẹ̀ bí mo ṣàṣe wà lẹ́lu ẹ̀ yẹn nọmba jacket ọ̀ngọ́ abọ́yá a tún bàjẹ́. ẹ ti bẹ̀rẹ̀ sí ní lọ́mbà jacket. yes that was láti december yẹn. Hmm. mo á lò màá tuntun mi ṣe màá tuntun mi ṣe màtá máa fi di august two thousand and nineteen mo mo ń lọ fún mo ń lọ fún physio eh, mo ń lọ fún physio then mo dẹ̀ lọ sún eh, eh, clinic appointment ní neuro so mo ṣe lọ fún hmm. appointment ní august bí doctor ṣe sọ fún mi yẹn pé wọ́n máa yọ lumbar jacket mi o ọjọ́ ẹ̀ mọ́ṣe sọ fún mi báyìí mi ìmọ̀ bíi tó omi yẹn ti wá mo kàn mo kàn kàn mi ọpẹ́ ni inú mi dùn ijó ijó ijó àìrílù tí evangelist fi kọ mi mo experience ẹ lọ́jọ́ yẹn hmm. torí mo bẹ̀rẹ̀ sí ní jó ni pé ẹ ṣé kó máa bọ́ jákẹ́ẹ̀tì lára mi so mo ṣe lọlé nìyẹn mo dẹ̀ ti wá ń try láti lọ mi ti fi dé pé ó ti tán nìyẹn. ẹni tí ò bá mọ nǹkan tí jákẹ́ẹ̀tì yẹn jẹ́ kò lè understand kẹtẹ n sọ ṣe rí jacket yẹn irin ló máa ń wà nù ẹ̀ irin ni wọ́n fi gbòdẹ̀ èmi náà lò ó mhm. wọ́n á so mọ̀yàn ní waist round ẹ̀tẹ́lómìn mhm. máa ń débi àyà ẹ̀tẹ́lómìn lè débi òkè ara tèmi débi èjìká eh, wọ́n tún gbé èjìká wọ́n gbé wọ́n ṣe corset corset náà pé yẹn. ẹ máa gbé kọ́rùn eh, eh. ẹ wà á de strap yẹn irin ló dẹ̀ wà nú ẹ̀ bó dẹ̀ ṣe gbọ́dọ̀ wà nìyẹn. mo ah. oh ṣe gbọ́dọ̀ wà nìyẹn bẹ́ẹ̀ yẹn fẹ́ sùn bẹ́ẹ̀ fẹ́ bí ó ṣe gbọ́dọ̀ wà ní èèyàn gbọ́dọ̀ bọ́. ẹni bọ́ ẹni yan ara lẹ̀ tó bọ́ singlet tó kàn nà tọ́ọ́rọ́ sórí sórí chair kò mọ iyì ọlọ́run kò mọ tọ́lọ́run ṣe fún òun ẹ tẹ̀síwájú. so bó ṣe di October mo sì lọ bí iṣẹ́ mi ní first week October mo wá sọ pé ah, ní ìsìn o arábíṣẹ́ mi ò lóore ọ̀fẹ́ àti lọ́bíṣẹ́ láti two thousand eighteen yẹn mi ì lọ́bíṣẹ́ tó bá náà fẹ́ ṣe screening gan mo máa wà nù mọ́tò ni ni má dẹ̀ ọ̀hún irun kan tó dá wa lóhùn wọ́n mọ̀ ṣe bí mi pé ìsàn lè kọ́kọ́ dá èmi lóhùn kan gba gbogbo dọ́kúmẹ́ǹtì mi kan ní kí n máa lọ kíákíá báyẹn so inú yẹn ìrora yẹn mo wà so mo ti wá ń lọ ibiṣẹ́ pé at least mo ti wà ókè o mo ní mo máa padà wá. ẹ ti ń ẹ ti ń rìn ẹ ti ẹ ti bọ̀ sórí wíṣà ńgbà yẹn. mi ti bọ̀ sórí wíṣà oh my God so mo ṣe à ń gbẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ bọ̀ tí yẹn ò dàbí alára pẹ́ǹsì yẹn wà but ẹ ṣe ń rìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni kò fast rárá hmm. so gba tí ó ṣe di on the fourteenth mo múra pé kí n lọ ra oògùn tí mo máa lo àwọn pain reliever mi yẹn náà ni so that máa fi lọ bí iṣẹ́. mo jáde ní ojoojúmọ́ lẹ́yìn náà ń lo pain reliever. ah mo ń lò nígbà yẹn o ah. gbogbo ojúmọ́ ni mo ń lò máa lò láàárọ̀ lò lálẹ́ ẹ̀ẹ̀mejì báyẹn mo gbọ́dọ̀ lò kò sí bó ṣe lágbára tó ah. mo gbọ́dọ̀ lò láàárọ̀ lò lálẹ́ oh so bí mi ò bá lè gbẹ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí lẹ́kọ̀ọ́. tọ́mọdé tọ́mọ ti rojú wa wọn ti àwọn tó bá súnmọ́ wa ti mọ̀ pé ah, bọ̀dá yín ká bẹ́ẹ̀ inú rora bọ̀dá yín ká ẹ̀ tún ti ní pain àwa ló yé. even hmm. pẹ̀lú mo sọ pé mo rìn yẹn gan ìṣẹ́jú méjì tí máa sọ pé mo rìn mo láti kúnlẹ̀ ni máa kúnlẹ̀ so that gbogbo face yẹ mi nílẹ̀ dúró wait lórí ẹsẹ̀ bí kó tó di pé màá tún padà dìde bí mo fẹ́ fẹ́ jẹun màá lie down ni orí pé mo lie down ni màá ti jẹun bí mo ṣe ń ṣe nìyẹn pé mi ò lè jókòó bí eléyìí bí mo ṣe jókòó upright yìí mi ò lè ṣe máa hmm. wá àwọn tó jókòó upright màá máa wò pé ọlọ́run ọlọ́run lèmi náà máa lè jókòó bí eléyìí ohun tí mo máa ń rò lọ́kàn nìyẹn so inú yẹn ni mo ṣáà wà tí mi ò lè dá ẹsẹ̀ gbé àwọn tó need láti ti lọ sí clinic padà ní road clinic wọ́n bá sọ fún mi pé mo tún ṣe àwọn mo ya x-ray the next thing wọ́n bá sọ pé oníbọ̀dọ̀ tó lọ ya another mri ìbọn ní ẹ̀jẹ̀ ń jẹ́ tẹ̀gbá mi pé ègé mo máa tún ya mri wọ́n á sọ pé l1 ní tẹ́lẹ̀ ó tún ti mú l2 mọ́ pé ní ìsìn ó ti ń jẹ lọ l2 ó ti tún jẹ lọ ó ti jẹ lọ ní kí ṣe pé ó ti ń jẹ lọ ó tún ti ah. mú l2 mọ́ ah. eh, mo wá lọ sí emergency torí ó nira débi pé òru ọjọ́ yẹn mi ì sí ẹ̀ lè dìde oh rárá mo ṣe tún land emergency yẹn fọba eh, eh, december five or four ni mo dé emergency yẹn wednesday ló bọ́ sí mo jọba wọn ti di friday ló máa sọ pé kí n máa kọjá lọ ward mi ò lọ ward tó mo ti lálàá pé tí n bá ti emergency lọ ward eh. òkú ọ̀tá mi náà máa gbé jáde mo ti lálàá yẹn mi ò ah. ṣe sọ fún dókítà yẹn pé mi ò lọ wọ́ọ̀dù lọ́ní à mò ń ṣàwàdà pé mò ń ṣe bàbá àsùnwé pé kọ́mẹ́dì ni mò ń ṣe èmi ò lọ́wọ́ pẹ̀lú nǹkan táwọn rí yìí mi ò lọ́wọ́ jù. tó ti mú l two mọ́. tó ti mú l two mọ́ pé mi ò lọ́wọ́ jù ẹ jẹ́ kí n máa lọlé tó bá di Thursday máa wá fún appointment. ẹ jẹ́ kí n ṣàlàyé ní kúkúrú fún àwọn èèyàn tó ń gba l l a ní c one two three four a ní l c yẹn ní cervical ọrùn ló wà débi tí ọrùn ti ṣẹ́pọ̀ lẹ́yìn a ní tora columba tora columba thorax àti lumbar ó wà ní agbede méjì ibi àyà síbi tí lumbar ti bẹ̀rẹ̀ ṣẹ́rin tí wọ́n ń kà ń bẹ̀ ni kíní rógódó rógódó rógódó yẹn tí cartilage bíi kèrèkèrè gungun wá wà ní tó lẹ̀ farafẹ́rẹ́ sí àárín kọ̀ọ̀kan yẹn mm-hmm. róbóróbó yẹn ni wọ́n ń kà ní kọ̀ọ̀kan tí wọ́n ń fún ní nọ́mbà ṣẹ́ wá rí bí ọrùn sókè yẹn ló burú jù ló gbéṣẹ́ lọ sọ́pọlọ anything ló fi jẹ́ pé tí ó bá jẹ́ pé ọrùn lèèyàn fi ṣèṣe àti gbé ọwọ́ àtẹsẹ̀ àti yínmú lásán gan máa dìṣòro àti lanu sọ̀rọ̀ ẹni tó bá mú ó lè má lè sọ̀rọ̀ mọ́ yóò kàn máa wò báyìí àbí tó bá mú gbà míì ó lè má lè ṣẹ́jú tàbí kó má lè lajú so n ló ṣe ṣe pàtàkì ká kíyèsí n tí wọ́n ń pè ní ọ̀pá ẹ̀yìn ká má fi ṣeré rárá ẹ tẹ̀síwájú. tó bí. Hmm bí wọ́n ṣe sọ pé ó ti ń jẹ lọ jìnẹ́sì pé mo tún máa padà sí ó ṣàdí Saturday mo mo uh, uh, sign order taking wọ́n discharge mi mo padà. ẹ sáìn pé ẹ̀yin lẹ ní kí máa bẹ́ẹ̀ mi mo ní kán jẹ́ kí n máa lọ bẹ́ẹ̀ lọ lọ sí wọ́ọ̀dù o. bẹ́ẹ̀ mi ò lọ wọ́ọ̀dù hmm. láti emergency. torí pé tán bá gbé yín lọ wọ́ọ̀dù gẹ́gẹ́ bí àlátẹ̀ ńlá látẹ̀ emergency yẹn ó ṣeé ṣe kọ́ta yín ó kó bá bẹ̀ lọ kó bá gbàbẹ̀ lọ. Hmm. mo ti ẹ̀ rí i pé ọ̀tá mi gbàbẹ̀ lọ ni kì í ṣe hmm. kó ṣeé ṣe pé mo gbàbẹ̀ lọ ó dẹ̀ ṣẹlẹ̀ náà gbà tí mo wá gba wá ibo ara àwọn tí mo bá níbẹ̀ tó ṣe pé màmá yẹn sì ń sọ̀rọ̀ ó ń ṣe ó give up níbẹ̀ ní wọ́ọ̀dù yẹn so ẹ̀mí ẹ̀ wọ́n gbà pé mo pa wọ́ọ̀dù wá èmi ló èmi lélẹ̀ ìbáṣẹlẹ̀ sí o so bó ṣáà ṣe lọ lọ́jọ́ tọ́ọ̀sì yẹn bó ṣe dá mi padà sí sí wọ́ọ̀dù yẹn mo ṣe tún dẹ orí bẹ́ẹ̀dì ní December two thousand and nineteen òun nìyẹn tó fẹ́ pé àmì two thousand and eighteen sí two thousand and nineteen àmì December twenty seven yẹn oríṣiríṣi kan ni mo pass through tó pèsè ẹ̀ pọ̀ ṣe pé mo gbọ́ lórí rédíò táwọn kan sọ pé wọ́n ń lo oògùn kan wọ́n ń ṣọdẹ kan wọ́n lè tọ́jú. ẹ gbọ́ lórí rédíò kan lórí rédíò kan kì í ṣe rédíò tiwa o bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ mọ rédíò yẹn ẹ má dàá kọ rédíò. bí mo ṣe gba nọ́mbà nìyẹn tí mo láti wá bígbà tẹ́ni yẹn lòun ṣe tegbétegbò. bẹ́ẹ̀ ni tó ń tọ́jú tó ń tọ́jú spinal cord ok. bí mo ṣe láti lọ nìyẹn. bẹ́ẹ̀ spinal cord ò sì lóògùn kò lóògùn kí wọ́n na èèyàn lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ straight kán má yí sọ́tún yí sósì ni oògùn ẹ̀ á padà nerves yẹn á ṣeé ṣe kó padà fún rẹ̀ ó kàn lè slow ni èyí tí wọ́n sọ fún wa lọ́sibítù nìyẹn kò sí pé bóyá tẹ́ ẹ bá lo oògùn eléyìí sí yóò jẹ́ kó jinná àbí yóò dá padà. pains yẹn láti relieve pains yẹn lògùn pains reliever. Ah, pain reliever yẹn dẹ̀ rèé mm-hmm. téèyàn bá kíyè ó tún lè kó bá kídìní tàbí ẹ̀dọ̀ so èèyàn tó bá mọ̀ yín pé òun sì fẹ́ gbé ayé sí i tó sábà máa ń ṣe ni pé ká fara da ìrora mm. yẹn mm. láti má lo oògùn pain yẹn kọjá bó ṣe yẹ so that èèyàn tún ní kó bá nǹkan míì nínú àgọ́ ara èèyàn ẹ tẹ̀síwájú mọ́. but ojú ń kàn èmi mo nígbàgbọ́ báwọn yẹn ṣe ń dọ́nu polówó mo gbà pé tí mo ti gbọ́ lórí ojú rédíò bí mo ṣe gbà bẹ̀ lọ nìyẹn nígbà tí mo máa débẹ̀ lónìí láàárín ọ̀sẹ̀ méjì máa dọmọge padà torí nínú ìrora yẹn tẹ́ bá rí bí mo ṣe rí mo gbójú ọjọ́ orí mi lọ tó ṣe pé èmi kankan wò pé àà kí ló ń ṣẹlẹ̀ ó sọ pé inú mi wàá dùn ọ́ ó ṣe ní lọ mú ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì débi tí mo ti wà nínú ìrora láti oṣù bọ́ǹsì ọ̀sẹ̀ méjì mo ṣe láti wá owó ẹ̀ ọ̀gá tá a máa dán máa ní ká lọ wá ètù ètù ọ̀ríjìnà Oh my God. mi bá tún gbé ba gbọ̀nà òjé gbọ̀nà. wọn rẹ tù ní òjé wọn wà lọ́fẹ̀ẹ́. wọn ó gbọ̀nà ọjà bodè wọn wá ṣàṣọ ẹ̀tù ọ̀ríjínà ẹ̀tù ọ̀ríjínà ẹ̀tù ọ̀tá àṣọdẹ̀rí tá a mọ abápadà tó lọ sọ pé a ah, máa rí iléyà two thousand and nineteen bó ṣe ní pé kọ́kọ́wọ́ wá òun mọ̀ bá wa lọ fẹ̀ láti lọ rà wá náà bá kówó lọ fún. ìyẹn ẹ̀tù wọn fẹ́ dáná ọ̀bùn. ìgbà tí a máa padà dé bẹ́ẹ̀ ègòrò bí ògògò ọmọdé kan báyìí ló gbélé mi lọ́wọ́ pé kí n mọ̀ mùdérí ẹ̀ kí n dẹ̀ mọ̀ fi rá ṣé níbo lẹ fi ra ọ̀pá ẹ̀yìn yẹn. wọ́n ní kí n máa fi ra ó sì gbẹ́rẹ́ sí itan ẹsẹ̀ wọ́n ah, ní kí n máa fi ra eku ah, tí mo sun ní àkókò gbà tán ah, ìgbà tí mo fi usage sílẹ̀ tí mo fi lọ síbẹ̀ ni. sọ́dọ̀ nìyẹn ọkọ mi ní kí n já wọ usage pé usage làwọn ayé ìgbà tó yẹ kí n já mọ ní òtì ẹ jẹ́ máa lọ sọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ máa lọ jẹ́ ajá lọ nígbà tó di pé ẹ̀ka tó pé tí mi ò rí kankan mo padà pé gan. lẹ́yìn ọ̀sẹ̀ méjì ebó lẹ́yìn ìrora ayé tó tún pọ̀ sí gan ni ah, ah. omi oh, ò ló gan mi ló mi ò ló fọ́sẹ̀ mi ọjọ́ lẹ́tà mọ́ ájísì kọ́ bá pé ọṣẹ dúdú náà ah. pò sínú omi lọ sínú kínní yẹn èèyàn ṣáà máa mọ tẹ̀sẹ̀ rẹ mo dẹ̀ ń mú ó ní ti eh. máa mú ó ní máa bì máa bí gbogbo nǹkan tó wà lára mi mo mú mi ò bí bíbì kankan ibẹ̀ yẹn mo kọ́kọ́ mọ̀ pé fẹ́ẹ̀kì lélẹ́yìí àlóye mo wọ́n tún pe ẹlòmíì náà mo tún gbọ́ ìròyìn náà bí mo ṣe pè é nìyẹn pé kó wá bá mi nílé bọ̀tọ̀ ọlọ́run wá ṣe lọ́jọ́ tó máa wọn abẹ́rẹ́ yẹn máa wá bá mi lára àwọn tó ń tọ́jú egungun tọ́jú gòkè náà ni rẹ́fẹ̀ mi church wọ́n ti wá àti ìyàwó wọn àti pásítọ̀ mi kan wọ́n ti wá wò mí so bó ṣe dé àní àti pé ẹni wọ́n ti wá ṣáájú ẹni yẹn dé bẹ́ẹ̀ni ẹ ṣe tẹ́lẹ̀ yẹn bá ń kán wa lójú pé ká dáhùn lóhùn èrò pọ̀ ẹ tètè mówó wá ká tètè mówó wá forty thousand ló ń rántí ẹ̀ charge mi abáṣà ń wò wọ́n ni ó tó ṣẹlẹ̀ ni pé a máa ṣe àmọ́ ọkọ̀ náà wá sọ pé a máa rí yín ó dáhùn at least pé ó máa ń pọ̀ lọ́dọ̀ òun mo ṣàṣọ ó wá lọ́tọ́ ni ìyàwó rẹ́bẹ̀ wá sọ pé kí n ronú sí nǹkan tí mo fẹ́ ṣe yìí o ẹni tó ní òun ò gbẹ́bọ ò gbé kankan pé ìwé àtògùn ló máa fún mi náà ni pé kí ni kan mo ní mi ò tiẹ̀ ṣe mọ́ ọ̀nì kí sáà mọ̀ kí sáà ronú sí kí n tó lò kọ́ má tún dá nǹkan míì. sínú ara yín sínú ara pẹ̀lú but bí mo ṣe rí ẹ̀bẹ̀ mi disappointed